beautiful and so wonderful. But the pain I feel is unbearable within. I'm so beautiful and so wonderful. But the pain I feel is unbearable within. ṣoṣo títí dalẹ̀ kan. ọ̀sẹ̀ kínní lulẹ̀ ọ̀sẹ̀ kejì lulẹ̀ ẹ má jẹ́ kó ṣe kẹrin ẹgbẹ́ kínní wa èmi ló kàn èmi ló kàn ee èmi ló kàn ẹgbẹ́ kínní mi ló kàn ee èmi ló. wọn kú olùlẹ̀ sorry sir ẹ fẹ́ fún mi lẹ́bùn lẹ́nu sorry sir láàárọ̀ kùtùkùtù ṣé ìrọ̀lẹ́ ẹ̀kọ́ máa kọ́. ẹ má bínú sir. àmọ́ àtọwọ́ studio rẹ̀. <laughs> ẹni um, tí wọ́n máa jáde náà. all right sir. Um, that reminds me um, ti fẹ́ kọ́ mi ò tí ì rí láàárọ̀ ẹ̀. ti fẹ́ ti fẹ́ ó máa wà ní kitchen sir. no she's not in the kitchen your small child kitchen mo pariwo orúkọ ẹ kò sẹ́ni bọ̀dì tó dá mi náà. mo dẹ̀ fẹ́ rọ nǹkan. ẹ eh, àbẹ̀rẹ̀ eh, mi náà ti rí níta láàárọ̀ yìí. lọ check ẹ fún mi. ok síbẹ̀ yìí ti fẹ́ jáde ẹ jẹ́ sí gate fẹ́ yìí sá. no no má wọ̀ ẹ̀ lọ. Mm, mo ní láti ti ràn ní. kí ló ṣe ọ́. ẹ máa gbà mí torí ọlọ. ẹsẹ̀ kí ló ṣẹṣẹ sógun kẹ̀kẹ́ ni ah! Ah, orí àtẹsẹ̀ wo la fẹ́ gbá mú dókítà ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń tírì tí wọ́n o ó ń dùn ẹ ẹ ẹ ló sà ẹ ló sà mo ń bọ̀ ẹ ló yẹ sà. ọ̀gá. yẹ́ yẹ́. ẹ ẹ máa bọ̀ tẹ́bárì nígbà tí mo dénú ilé báyìí bó ṣe ń rún abáyé ló ń yíra padà mo ní kí ló ṣe àdó. kí ló sọ fọ́ṣọ òun. kó sọ èmi náà mọ nǹkan tó ṣe sà. is that serious. dábàá débẹ̀ lẹ́ lè gangan o èmi ò mọ ṣàlẹ́ǹjì wèrè tó ń ṣe lọ́wọ́ o. ẹ máa bọ̀ sà ẹ máa bọ̀ ẹ mo ṣe bá ti bẹ̀rẹ̀ lé ariwo ẹ ẹ ẹ máa bọ̀ ṣe ń dúkọ fún ni. ni mo ṣe kọ́ fún mo yẹ bá ní ẹ sà. tìfẹ́ tìfẹ́ what's wrong with you? kí ló ṣe kí ló okay you know what you know what ah! um kọ́lọ́ dey drive now okay jẹ́ ká gbé lọ sí hospital. ẹ ẹ má jà tí gbé ẹ ọ̀dà fún kẹ̀kẹ́ àwọn ará lásàrí gbé. no you can't kí ló ṣe now kí ló ṣe now ẹ̀yà ah, jágbe lọ sí mọ́tò mi jágbe lọ sí mọ́tò mi. èmi ti ń bẹ you know what. Eh, mi kò lójú okay no hold on hold on hold on. dúró náà dúró náà jẹ́ àgbẹ̀ pẹ̀lú strategy jẹ́ ká gbẹ̀ pẹ̀lú strategy. Okay, you know what? You know. Oh, yeah, bring your leg down. This. Hold on. You're welcome. You can have a seat. Doctor, she's an SS. Yes, she's a single self patient and um, crisis asan only if she's worth taking good care of Umavi máa good health benefits so ó ń sùn báyìí taba filẹ̀ taba jẹ́ relax dáadáa tó dẹ̀ ń lògùn èdè dídí she's going to be alright. okay i mean that's good to hear. Um, thank you so much. Mama, let's sort our bills and Okay, good, good. Thank you. All right. I appreciate it. God bless you. Go. Yeah. Everything will be okay. Okay, thank you, sir. Yes. Yes, hello. Hello, mom. Uh, mo ti I'm on my way. So where are you? Mo gbé Tífẹ́ lọ hospital in àárọ̀ I hope she's feeling better now. Yeah, um, but she's on admission now. Okay, no problem. Drive safe. Okay. Riri. Sunday. Kini ni àní fi relate fi question tí mo sì béèrè lọ́wọ́ yín? Because wọ́n béèrè lọ́wọ́ yín pé ti fẹ́ ń kọ́ ìsèké dáhùn ẹni àní dáàmú. Ẹ eh, ah, ṣé kí ni a máa dààmú ni? Àgbàdua o, ọ lè má gbọ́ o. Ah, ti fẹ́ ń kọ́ ọmọ ni, ah àní dààmú o. Ṣé mi ò tí se ṣe prayer tó yẹ kí n ni? ẹ máa dúpẹ́ lọ́wọ́ orin yín pé mọ́mí wà ní good mood lẹ́ni díẹ̀ because next time tó bá try ẹ̀ nǹkan tó máa bá lẹ́nu wọn ẹ máa regret ẹni. àbí tó bá rò bóyá ti máa gbọ́gbọ́n tó bá gbàgbọ́n bẹ́ẹ̀ ó yẹ kí ọ̀hún. ebi tẹ́ ẹ̀ bá ti máa kọ́gbọ́n ọlọ́mọdé àdàmú. ẹ kí ẹ ẹ jọ tó lọ lọ kí ni fọ́ọ̀tì tèmi sí kí lẹ́ni kí n sọ báyìí wọ́n béèrè yàn mo ní àní dààmú o ó dẹ̀ ń sọ nǹkan míì ẹjọ́ ẹ̀kọ́ ńgbà tó jẹ́ pé lẹ́sọ̀sì lẹ́ ń lò fún uber tó wá fi tó wá fi ń drop yín Eh, eh, mama ti pákéjì tó yẹ kẹsì Débọ́lá isẹ́ni kó jẹ́wọ́ pé òun ò rówó gẹrun ó lè sí dárun a máa gbóyè láwọn obìnrin pé kán máa bóun kán máa bóun dì ah ta ló wà bẹ́ẹ̀ mò ń bọ̀ àwọn obìnrin tàbá ti rówó ra garan wefin ni wọ́n máa ń gẹrun. ẹ eh, mò ń bọ̀ olùsí wọn gbogbo ibi tó ẹ bóun lọkẹ bóyá èrò rówó gẹrun kan ló fi dárun sí ẹ máa ẹ ẹ ẹ máa bèrè ẹfọlọkùn sáà ń dọ̀jú pé. wọ́n sà ní tìmídà tìmídà wọ́n ní à ah, ipe ẹ sáré tìrabàyè jáde ni. Eh, but that shouldn't be a problem because àwọn náà ti pè mí mọ́ dẹ̀dí sọ fún wọn bí tí mo lọ. ok ẹ báwo wà ní ààrẹ oyún oṣù mélòó náà ló ní sà. that's normal business and she's getting better. happiness if i broke na my business. bọ́lá kẹ́ ẹ̀ ẹ̀ ọ̀bẹ́ ẹ̀ so àmàsáyọ̀ ìfìjọ́ bẹ́ẹ̀ so ẹ máa wò bọ́ ṣe yẹ̀yẹ́ mi tó bá sọ fún yẹn pé it's not your business gbígbà téèyàn yẹ̀yẹ́ yẹn ni but àbòsí tó wà ń lẹ̀ yìí ẹgbẹ́ àbòsí wa èmi ló kàn èmi ni ẹ̀ ń ta ìdọ́gbọ́n sọ fún pé eléyìí eléyìí of Ogun State no problem I dey my day ẹ jẹ́ ká máa wò ẹ jẹ́ ká máa wò no problem. kò lè help má gbà mí sọ don't worry me mummy she cannot come back to this house that's what I'm telling you kí ni ìtumọ̀ yẹn a sickle cell patient in this house àgbà lọ́nà àwọn pípù yẹn mẹ́ don't you know that ah ikú tí mo bá wá sí bíbáyìí fún nìyẹn ẹ kí ló dé kí ni mo tún wá fẹ́ máa fi kún ayé mi ah, ah ṣé nǹkan tí mo gbé wá sínú ilé wá ṣe nìyẹn ni. Mommy, kò sí anybody tó ń dẹ anybody láàmú now. Why you, mommy, why you talking like this? Kí ló dé ń sọ̀rọ̀ báyìí now? Ah ah nígbà tí ó ṣe kóyá pé òun òun náà is there a fault that she's sickle cell besides doctor ti sọ pé tí wọ́n bá ti ń take medications there regularly this can be managed she is going to be fine. mọ́mí ẹ̀dẹ̀ má gbàgbé o even bíbélì gan sọ pé iye tí wọ́n bá nípa láti ràn lọ́wọ́ owó lọ́mọ làgbèjì ẹ no we should take care of her mọ́mí. no no no hold it there hold it right there ìwọ àtẹni tó dúró ẹ̀yin méjèèjì tẹ dúró yìí ẹ̀yin lẹ́nìkejì ti tèmi ìyá ẹnìkejì ọ̀jẹ̀ mi tí mi má kó bá mi ìyá ẹni kejì ò jẹ́ mímẹ́ á ṣé nígbà tí ìyá ọpẹ́ ní ọmọ òun bímọ òun fẹ́ lọ tọ́jú àwọn ọmọ òun tó bímọ ní Cyprus ṣé nítorí ẹ̀ ni mo ṣe gbà sínú ilé ṣé mi wá gbà sínú ilé kó wá máa fi sickness máa ní mi lára kó wá di àgbàná sínú ilé fún mi ni ṣé tí mo gbà fún nìyẹn ni if she has chosen to become a sickle cell and, and fall sick it's not my business. Mummy, she did not choose this. She couldn't have. She didn't choose this. <laughs> Ṣé wọn lọ kọ fún ṣé wọn lọ kọ kádàrá àti ẹni? I mean, This is her destiny and she has to live with it. The only thing we can do or the best thing we can do is to be there for her because we are blessed. Yes, tó bá jẹ́ pé owó láti fi tọ́jú ẹni ọlọ́run bless yín jù bẹ́ẹ̀ jù mi. Yes, okay, you tell me the last time ti accountant company tó dupe company of one hundred fifty million naira. Mami, what did you do? Did you kill him? No! You let him be. Mommy, you are blessed. Listen, Here, take care of her. Listen to me. I am your mother. This this is my house ìwọ kọ́ ló máa dictate ẹni tí màá gbà sílé ẹni tí mo máa tọ́jú ẹni tí màá náwó fún do you hear me In other words, she is not coming back to this house and that's final okay. Mommy, seriously, you're walking out on us. Really? Really, Mommy? Really? You better go talk to your mom. Because girl, you're my father, I was in late. Kí ló ṣẹlẹ̀ now. Bro, just calm down. Ẹ ní sùúrù. Mommy ò lè máa bínú kéyìn náà máa bínú. so why is mommy not being reasonable here? Mo bá wọn sọ̀rọ̀ I mean in such a way tó máa fi understand pé this girl needs help and we can offer the help. So why why why is that difficult for her to understand? Èmi náà mọ reason tí mommy ṣe ń ṣe òpin but ẹ calm down má bá wọn sọ̀rọ̀. Please bro just calm down. Kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́n now? I, I really. Ẹ má bínú. Fáyé mi dára tó mú. Kí ló ṣẹlẹ̀ náà? Tó lọ dára ẹni. pàtí òṣèbí á pé òun ló rẹ̀ síkú Yeah. Well, what what contract already now? And they are paying 50% in a week's time. Very, no, very true, very true. Funny, it's a good deal. It's a very good deal. Yeah. Ah, hey, John, what's my parking? Yeah. I know ọmọ kọ́nà ọmọ kọ́nà máa ṣe ní kí ọmọ kọ́nà máa ṣe mo máa send the approval ẹ̀ máa send ẹ̀ send fẹ́ kó gbogbo all the contracts agbègbè àwọn ọmọ kọ́nà máa ní lórí project owó nǹkan tá a máa se ni tí àwọn nǹkan tá a bá ní láti get àwọn àbíkẹ́ tí definitely kò ṣe. wọ́n. mo ti wòye ìgbà tí mo rí ni màá bá mi pàkó jẹ́ sí because uh, o sure. yes. anyways èmi ti fẹ́ máa lọ for the food. mo pẹ́. bí a mọ̀ nípa stay safe. bye bye. ẹni pàtàkì mo jẹ́ láwùjọ yéèyà. Yeah torí pé ọlọ́run ló dá mi ó pé kí n máa yan fanda ọlọ́run ló dá mi. èmi ni mo ti fẹ́ ma èmi mo ní kí security pè fún mi. iṣẹ́ ẹ̀ ti tàn bí báyìí yes iṣẹ́ ẹ̀ ti tàn bí báyìí your services are no longer needed. madam so máa like kó bọ́ sí yàrá yẹn kó páàkì gbogbo àwọn nǹkan yẹn you need to leave here now today. madam kí ni mo ṣe. kò ń ṣe nípa nǹkan tó ṣe àbí nǹkan tó o ṣe i'm telling you that your services are no longer needed. madam ẹ jọ̀ọ́ kó wá máa ẹ jọ̀ọ́ kò síbi tí mo fẹ́ lọ. àhà ah, ah, ìwọ ni kò síbi tó fẹ́ lọ ó ṣàníbi tí mo ti mú wá sínú ilé mi. madam ejo ejo ejo ejo ejo ejo torí Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín. my dear listen listen listen mi ìfẹ́ ká ṣe lálàriwo ni mo ṣe rọra pè é wọnú ilé mo ṣe rọra sọ fún ẹ tó bá dẹ̀ ní pé o fẹ́ ká gbé ní gbígbóná èmi kò wà lé fún ẹ mo ti sàjọ fẹ́ tí mi ò ní. mọ́dà mi ìjọ kò síbi tí mo fẹ́ lọ ìjọ ṣàánú mi ìjọ ìjọ ìjọ mo fọlọ́ọ̀bẹ yín ìjọ. ok i get it i get it mo ti realize pé o like olóhùn rẹ lẹ kápá lára rẹ wo ni. màá bá ẹ bẹ̀rẹ̀ sí nílò. mọ́dà mi ìjọ ṣé o fẹ́ dí mi lọ́nà ni? no ṣé o fẹ́ jẹ́ kí n ṣubú ni? no ma ẹ you better behave yourself. madam bí wọn kò bá dá sọ̀rọ̀ mi. o ti tẹ̀lé mi ni bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ bọ́lẹ̀ o. Hmm, hmm. lọ́wọ́ ní kó báyìí. bàgẹ́ rèé gbà jọ mo ti sọ fún ẹ má jẹ́ rí ẹ lé mi ọdọ mẹ́jọ ọdọ mẹ́jọ o gbọ́dọ̀ pa àwọn ọmọ mi àtẹ̀gbọ́n àtàbúrò wọn ò gbọ́dọ̀ pè wọn ọdọ mẹ́jọ tí wọn lè sọ kánilé mi máa pọ̀lọpọ̀ máa ti bí ẹ. ẹ ṣàánú mi bàtà mẹ́jọ. kó má sọ pé ká ẹ jẹ́ ìṣàánú mi bàtà mẹ́jọ ẹ jọ. má gbàgbé o. mẹ́jọ ọ̀rọ̀ mẹ́jọ ọ̀rọ̀ mẹ́jọ ṣẹ́nu mi mọ́jọ́ mẹ́jọ. ọ̀rọ̀ mẹ́jọ. kúrò jà kọjá àbí. Madam! Madam! Ah! <laughs> 아! ló ṣẹlẹ̀ gangan? Mi ò mọ ọkọ tí mo ṣe. Mi ò mọ̀ tí bá ní mo mọ ọkọ tí mo ṣe fún madam. Irọ́ ni mo pa. Ọdọ́ ìjẹta ni mo ti hospital de. In fact, doctor confirm pé sickle cell ni mí. Dẹ máa wo o, gbogbo iṣẹ́ tó yẹ kí n ṣe nínú ilé yẹn. Gbogbo ẹ̀ ni mo ṣe, mi ò ṣọ̀lẹ. Ó mọ̀ pé mo kì í ṣe ọmọ ọ̀lẹ. Mi ò mọ ọkọ tí mo ṣe tó ṣe ní kí n máa lọ. <laughs> Um, ó ti yé mi torí pé wọ́n ti mọ̀ pé síkù sẹ̀ ọ̀ ni ẹ ah. eh, ìyàn mi ìbí kan wọ́n lé ẹ kúrò nílé náà. mo ṣiṣẹ́ mi ò ṣọlẹ̀ ṣé màá wá padà sí street ní báyìí. ti fẹ́ <laughs> wo ti fẹ́ ṣó fẹ́ gbọ́ ó máa padà sí street ni o. Ah. yes sori bisikíìtì táwa àti súwìtì kankan táwa náà tà shop. ṣọ òun náà làwa náà fi ń survive adà ń rówó ń bẹ̀ ilé ní parọ́ fún ẹ ó máa padà sí street. ah yes padà sí jalabaru. street máa gbé wá. mi láìpẹ́ kún tó ń sun yìí o sori jẹ́ kí n sọ ọkọ fún ẹ o ọmọ ọ̀lẹ́ láyé o gbá o gbogbo ibi ló gba ọmọ alágbára tó wá fẹ́ta kó kó ẹrù ẹ wọlé sí kó lọ freshen up tó bá di ọwọ́ rọ̀lẹ́ kó ṣiṣẹ́ kó wáṣẹ́ lọ o yes n tó lè pè ẹ nìyẹn ah. jókòó sí ìbàwọ́ máa ma sunkún látàárọ̀ ṣúlẹ̀ ni ṣó fẹ́ mú owó ok ó fẹ́ mú owó tó fẹ́ máa fi rògbò àbó fẹ́ tọ́ ó fẹ́ ah, because i don't understand ó kàn jẹ́ kínú bí mi ni. Ah. Oh! <laughs> <laughs> thousand ló yẹ fún mi um, five thousand lówó tó wà níbí mọ́. mo mọ̀ fún ẹ I see you're very hard working mo dẹ̀ fẹ́ fún kó fira kó tó bá need. ẹ ṣe mà ẹ ṣe gan ni mà ẹ ṣe ẹ̀yin náà ara làánú ẹ ṣe mà ẹ ṣe madam. all right my dear take care ẹ ṣe mà ó dàbọ̀ mà. ní màá gan mm-hmm. five thousand ni madam yẹn fún mi ah. instead one thousand owó yìí ni mo máa ń pa níparí ọ̀sẹ̀ inú mi dùn gan o inú mi dùn gan. ṣó mọ̀ pé wọ́n fẹ̀kàn tẹ́lẹ̀ lucky girl ni kó má tà lẹ́nu kó má tà lọ́la àmọ́ tá bá ti ń gbé ẹnu lé friday yẹn báyìí gọbọi ni wo irú star tiẹ̀ báyìí ni mò ń wá. máa mo máa kó ẹ̀jẹ̀ o mo máa fọ́ fún ẹ rẹ̀. Ah, ah five thousand. èmi nìkan tán èmi bá nínú yẹn báyìí mo máa ju oorun ni. Ah. Ah. five thousand tọ́ntọ́n. Ah, ah. dùn ó máa ní lọ́ọ̀kì ẹ wo èmi bí mo ṣe wà látàárọ̀ pẹ̀lú gbogbo bí mo ṣe ṣáájú tí mo ṣe tí mo mọ̀ kódà gan mo ṣàdúrà ṣàdúrà two five òun ni mo pa bí ìmọ̀ nǹkan tó dé látàárọ̀ ọjà yẹn nǹkan wà ní. a jẹ́ pé àwa tá à ń gbà room tá à ní ṣọ́ọ̀bù ó sì dà nìyẹn torí mi ṣèpa three thousand naira. tí ẹ tiẹ̀ ṣe dá kò sí wàhálà ẹ wò three thousand àti ẹni pa five thousand ẹ ṣáàjọ ẹ má jẹ àgbàgbé owó náà àti security ẹjọ ẹ mọ fáwọn pípẹ yẹn wọn máa ń bára sí èèyàn kan. ó wà very important then ẹ má wò ó pé bóyá àbí ìrówó lé o ah. bóyá kẹ mọ bó ṣe ń lọ. Ah. a lè ronú báyẹn àwa náà mọ̀ pé mẹ́sàáyà wà lè jẹ́ tí ò bá sẹ́yìn ṣé àárò àárò tán àwa máa sun ọjà ni hmm, pẹ̀lú condition tèmi wà ni. àwọn tó ń sunú ọjà gan-an àwọn náà ń gbàdúrà káwọn ríbi máa fẹ́ lẹ́dà àwọn pamọ́ sí ẹ ṣe ẹyin áńgẹ́lì wa ẹ ṣe gùn ẹ ṣe. kí ni tí ẹ dúró níbi ìwọ kí ni kò bọ̀bọ̀ lórí bọ̀bọ̀ tó ló fún ẹ lóyún ẹ samson àbí kí ló ń jẹ. samson báwo samuel. ǹgbọ́ samuel nàbí samson. samuel samuel ìdúró àwọn samson wọn ń ṣe ìrora jọ bọ̀bọ̀ náà ó ti pẹ́ padà láti bẹ̀. kò pè mí o kò pè mí mi rí kọ̀lẹ̀. o rí kọ̀lẹ̀ bàbá ń sọ bàbá ń sọ pé èèyàn ọkùnrin láṣìírí ló pọ̀ jù ní ẹ máa ní ká mórí wá ká fọwọ́ sí i báwo ló ṣe máa wo sosososo níbẹ̀rẹ̀ ayé ọmọ ọlọ́mọ tó dẹ̀ máa kì í mọ́lẹ̀ báyìí tó máa fún lóyún tó máa lọ kódà náà bọ́kùnrin mi ṣe máa ń forí gbèpè nìyẹn náà. wọn ò lọrùn olórí burúkú ayé wọn ni wọn. ọmọlúwàbí kan lára bọ́. tó tó lọ máa wá ṣe ìyanu tó bímọ yẹn láyà tàlà fíàsì tó bímọ yẹn tó mo tiẹ̀ mọ̀ pé lágbára ọlọ́run máa bí ilé bó ṣe wù láyọ̀ ẹ̀ o máa sọ láyọ̀ àtàlàfíà tó wá bí tán tó wá di gbòkè à ń kó sílé à ń kó síta grow o bẹ̀rẹ̀ sí upload Instagram tọmọ tí gbogbo wa títí tá à ń bí àbí tọmọ títí ni wá ń dùn torí bọ́mọ ṣe ń grow ìgbà yẹn wá mú ètè fẹ̀fẹ̀ á mú yẹn wá á lòun fẹ́ wá ṣe bàbá ọmọ àwọn wá kílè mọ́ ọmọ àbí tó bá dọjọ́ father's day irú wọn náà máa ń kéyìn sókè pé ẹ kò lò mí àṣẹ father of the kiri. àti father's day àti mother's day ni mo máa post. Ah, ṣòro bí ìwọ tiẹ̀ ṣe wà ìwọ nìyà ìwọ ni bàbá ọlọ́run á máa fún iṣẹ́. àmín àmín àmín. ṣé o fẹ́ gbọ́ lẹ́yìn tó bá póòsì ẹ̀ tán àwa tó máa dúró tiẹ̀ lẹ́yìn gbọ̀ngàn sí àwa tá a máa ṣe bàbá fọ́ọ̀mù yẹn. bẹ́ẹ̀ni ó yẹ kí ni kí ni tó bá wà. ẹ ṣe jẹ́ kẹ́rin fún one thousand náà owó ti àbí eh, kí mélé náà dání. Eh, bẹ́ẹ̀ ni tiẹ̀ rí ìwọ ń kọ́. ibi ìdọ́lẹ̀ tí tí o bá ti sí tí o bá ti sí. ó dọ́gbọ́n láwọn ní jàre. Ah, ó máa fún tẹ̀ máa fún. ó náà kọ́ ó tọ́jú ẹrù ọmọdé mi kọ́ lówó ẹrù ọmọdé. ìbí tá a bọ́mọ ṣóhun náà la bẹ̀rù ọ̀nà ilé bàbá ẹrú ló mọ̀ jìn o àyè tí mo wà ó kí n máa wáyé iṣẹ́ o mo lóye ọ ó máa yé ọ o àlóye ọ ó máa yé ọ o èmi lẹ́yìn jú Elédùmarè o arẹwà obìnrin ni mo mọ̀ jẹ́ o ẹni tó yẹ kí wọ́n kẹ́ ni mí o Èdùmàrè má jẹ́ kán fẹnu àbùkù kàn mí mọ́ o ìwọ láàlára fi mí dára ire o mm-hmm. ìwọ láàlára fi mí dára ire má fi mí sílẹ̀ fún yà jẹ́ má fi mí sílẹ̀ fòṣìta o. má jẹ́ káyé fẹnu ẹ̀gàn bú mi mọ́ àtẹ́wọ́ mo bá làwọn òmẹ́ni tó kọ́ ọ. Ah, Àmàjẹ́, mo ti máa ń ṣàkíyèsí ẹ all the time I come to the market. Mo rí pọ́nmọ́ dáadáa nìyẹn. What's the story? Where are your parents? àwọn òbí mi méjèèjì ti ṣe aláìsí so ọmọ òrukàn ni mí àwọn fámìlì mi ò dẹ̀ ṣetán láti tẹ̀kẹ́ mi òní end up sínú ọjà fún ìṣiṣẹ́ tí mo fi tọ́jú ara mi. wow i'm so sorry about that but you're hardworking and that's good. thank you ma ẹ ṣe gan-an. ayé iṣẹ́ ṣí sílẹ̀ lọ́dọ̀ mi mi ò mọ̀ bóyá o máa wà interested and it comes with accommodation. mi ò mind mi ò mind ma nǹkan tó ṣẹlẹ̀ ni pé màmá tó ń bá mi ṣètọ́jú lé she had to go and take care of her child ọmọ títí wọ́n bímọ so ibẹ̀ lọ́lọ́ and i mean it's going to take a very long time nítorí ẹ̀ ni mo ṣe need urgent replacement fún wọn and like i said it comes with an accommodation you are going to be feeding and um, i'll pay you fifty thousand naira every month. fifty thousand oúnjẹ àti accommodation madam mo ti ṣe tán. <laughs> ti ẹ dúró kí n sọ mo ti ṣe mo ti ṣe i'm not saying it against your wish o. no no no madam mo ti ṣe tán tó bá fẹ́ kí n tẹ̀lé yín báyìí máa tẹ̀lé yín ẹ ṣe gan ẹ ṣe. àwa ní ṣe bẹ́ẹ̀ màá fún ẹni time kò fi arrange ara ẹ ẹbẹ maybe two three days i can come back and pick you. Ah, ẹ ṣe gan ni madam ẹ ṣe gan máa wá pẹ̀lú ẹ̀yin náà ẹ̀yin náà pàjá láàmú it's fine my dear ẹ ṣe gan madam ẹ ṣe ó dàbọ̀ ma. ó dàbọ̀ dé yes. ti fẹ́ ó ah, fà ńlá lélẹ́yìí odidi fifty thousand naira lóṣù náà máa máa fọ ẹ lóṣù ah, ọlọ́run ti bẹ́ẹ̀ ṣe àdúrà ẹ ti gba ah, àbí ṣé bá àdúrà sí gbogbo a máa ń gbà lójoojúmọ́ náà rè kọ́lọ̀ ń jẹ́ ká ríbi tó tutù láti bá sí àtẹ̀yìn tẹ̀ ń gbà rú kiri nínú ọjà àtàwa ta ní ṣọ́ọ̀bù gan pàápàá gbogbo wa náà lájọ ń gbàdúrà kan náà kọ́lọ̀ túbọ̀ ṣínà ayọ̀ fún wa sí i mú ṣọ̀nà ọrẹ sí fún wa wo ọmọ ìyá mi opportunity ńlá leléyìí o á bẹ́tà kó tètè grab ẹ̀ má jẹ́ kó bọ́ ọmọ ẹ lọ́wọ́ because o ò túmọ̀ ọjọ́ tó máa tún rí mi yìí o fifty thousand naira ó pọ̀ o. my own question is ìgbà ó gan-an ló ń gan wá bẹ̀rẹ̀ iṣẹ́ àbí wọ́n kọ́ láwọn máa fún gbogbo orí kò ní. wọ́n ní kí wọ́n á bẹ̀rẹ̀ as soon as possible tí mo bá ti lẹ́dìí. Eh, ṣé o wá gba nọ́mbà wọn ṣé o wá lè pè wọ́n sí ipò tirẹ̀ di. mo gba nọ́mbà wọn nọ́mbà wọn wà lórí fóònù eh, tó bá tó bá wá pè wọ́n. sọ fún wọn pé àwọn àti ẹ̀kan wà ló lè bá wa náà. Ah, èèyàn kan náà fẹ́ èèyàn kan èèyàn kan náà láwọn fẹ́ èèyàn kan ní sẹ́mu mọ̀. kí ló yẹ tára ń ta ẹ balẹ̀ tiẹ̀ tó ṣàmà wá fi ṣọ́ọ̀bù wá lé ẹ̀ náà tó yìí náà lè mú ṣìkejì. ṣé wọn ò lè fún wa ń contract ni àbáwọ ṣé bá ṣe wà ṣé wo ò lè ṣe contract. ó ti ní contract. Ẹ eh, ẹ eh, Wow wow wow. Okay. Yay! Oh Jerry. So, don't worry. Okay ma. Have your seat my dear. Ẹ ṣé ma. Um, Èmi, ọkọ mi. Yes ma. Our um, ọmọ mi méjèèjì. The gate man àti wọ́n sìn àjọyọ̀ máa gbé. Um, Well, my first son is not around, Timmy. He is in the States. So tó bá ti we all will be here. See, Tí o bá ti dà mí láàmú, tó bá ti fún mi problem, ó máa pẹ́ kan lọ́dọ̀ mi. Àwọn kan tí mi ò láìkì ni pé kí you máa ṣàìgbọràn. you o, nǹkan tí mi ò láìkì ni When I tell you that this is what I want, ebi báyìí this is where it should be jọ bá mi fílẹ̀ bẹ́ẹ̀ ẹ tó bá ti bá mi ṣe nǹkan mi tí mo ṣe ṣe àní ní issues kankan but the one i detest most is kọ́ mọ́ máa fẹ́ wọ. mi ò kí n jalè mà kó kọ́ tẹ bá fẹ́ ni mà bá yín fẹ́ mà. okay kò burú um, you stay at the boys quarters màá pe dọ́tà mi mo mọ lórí olúwa kó wá bá mi mú ẹ lọ. ẹ ṣe mà ẹ ṣe thank you. mo ti dé o. Ah! gbogbo nǹkan tí wọ́n fẹ́ tẹ̀lé ló bá wọn ṣe mi ò kọjá yìí mi nínú ilé àwọn màdám mi ò ṣọ̀lẹ gbogbo iṣẹ́ tí wọ́n ní kí n máa ṣe ni mò ń ṣe kí ló dé tí wọ́n ṣe wọ́n dá mi padà ìwọ àyànmọ́ òǹkọ́ lèmi yàn wọ́n ìtọ́lọ́ fi fi mí ṣe sábàbí fún Ah! ọlọ́run ṣe dá ọ ṣé kí sọpọ́lọ́ tó dá mi ni ò dá mi dání abáwọn òbí tó pẹ̀lú wá ah! ah! Ti fẹ́. kọ́ lọ lọ́hùn àwọn náà dẹ̀ kì í ṣe ọlọ́run ok nísìnyí tó ti mọ status ẹ ibi kọ́ ló kàn án yes ó ní láti sókun ṣòkòtò ẹ báyìí you need to be strong for yourself you need to be strong for all. <laughs> ok nísìnyí tó ń sọ attack bá wọn ẹ nísìn ṣọ̀rọ̀ pé mi lówó kọ̀ọ̀kan tèmi fẹ́ fi gbé ẹ. o ah, ah, ní láti kò oh, ti fẹ́. Ti fẹ́, ti tí ò pín dọ́gba tí ẹ yé ọlọ́run ló ń ṣọlá ó ṣe wọn lọ́run ló ń ṣọlá àwa ni ká má me. mo ti lọ drop ẹ̀ náà mo ti fi dá padà síbi tí mo ti wà. When? Today. Mommy, is this playing? Uh-huh. I, I mean, that, uh, mommy, are you joking here? <laughs> ṣé ìmíwájú àwọn comedians mi ṣé mo jẹ́ tó ṣeré orí ìtàgé. wọ́n ní mo ti lọ drop ọmọ ọ̀dà ẹ̀ So pé àmì jọ̀kì. Tifẹ́! Tifẹ́! Mami, are you, are you serious about this? Why? Why what? She cannot live here anymore. That girl has crisis. She fẹ́ kú bá She can't stay here. She doesn't have a place in this house. Mommy. Ah. Mommy. Ẹ manila ní láti mú Tífẹ́ padà wá sínú ilé If you do not want to see the other side of me. Eh? Which other side of you? Mo bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ ni o. Which other side of you? Ṣó tẹ know me. mí? man know me because of that thing tó dé ọmọ gọ́tà yẹn. Oma Nomi! Mom, stop. Stop! Eh? Nobody's beating you here. Hey! And besides, Ejo, hmm. don't call her that thing. Don't call her Mogota. Mommy, stop! I beg of you. Bring that girl back to this home. She's not coming back into this home. The last time I checked, this is my home. She does not have a place here. So forget it rádaràda. Daddy, Daddy, I want to you. I'm not finding this funny anymore. Eh, ba mi sọ fún mọ́mì, ẹ sọ fún wọn ìgbé kí wọ́n mú ti fẹ́ kọ́ mọ́ padà wá sínú ilé yìí. Because because I, I don't understand what's happening now. I, uh, this this is it's, frust it's frustrating now. Hey, son, calm down. Calm okay, down. kí mọ́mì kan mú ti fẹ́ kọ́ mọ́ padà wá sínú ilé yìí because our ṣẹ̀ṣẹ̀ ni pọmọ yẹn just sickle cell ni i mean that's the only ah, crime she got committed. calm down kí ló rí lè ṣẹlẹ̀ Okay, mommy, mọ́mí sọ pé eh, èmi I want ti dá ti fẹ́ padà sí ibi tó ti wá i mean i don't get. it's okay it's okay okay kí ló fẹ́ kí mi ṣe. okay i want you to talk to her kọ́ mo ti fẹ́ padà wá sínú ilé i mean go ń ṣẹ̀ṣẹ̀ pọmọ yẹn jẹ́ sickle cell now ṣé òun ló dára ni. okay i will. Ichi will bring her back. You promise? Cross my heart, son. Thank you, Daddy. Oh, Àgbàná ni girl yìí máa jẹ́ fún wa now. Yes, tó bá fi lè padà wọnú ilé yìí, èèyàn kàn máa gbówó dànù ni and I don't think we, are, we, we should be responsible for that. My ah! Dear, my dear, sórí nǹkan tó rò yìí lèmi náà rò tẹ́lẹ̀ until tí tí mi wá fi yé mi pé wait i mean ọlọ́run pèsè fún wa ṣé owó tí a fẹ́ máa ná lé lórí tó máa fi wá òkè láàánú ni or what ìyẹn lèmi ṣe ròyìn pé ká jẹ́ padà wá. it's not about the money alone this girl is essence and i'm talking about health i'm not talking about money here ohun tó ń sọ yé but you see tó bá jẹ́ ss àwọn tó jẹ́ ss ń gbélé ayé. very slim my love very slim percentage wọ́n máa ń padà lọ ní. and you see part of àwọn tó slim tó ń sọ yìí kò lè jẹ́ ọmọ yẹn tó máa fi wà lọ́dọ̀ wa àbí. kí ni gbogbo eléyìí náà ewu àtọwọn ẹ ṣàfẹ́ fa wàhálà wá fún mi ṣá ọmọ náà là ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó bá dákẹ́ síbi kan. kò lè dákẹ́ you see let me let, let me tutor you a bit let me tutor you you see pé èèyàn jẹ́ SS kò ní wípé kò ní gbé ilé ayé wọ́n ń ṣe ilé ayé wọ́n ń bímọ ọmọ wọn mọ ọmọ wọn ń bímọ wọ́n dẹ̀ yes they are they are all, all over the world you know. mo ní rárá mo ní rárá mi ò fẹ́ wàhálà ẹ má kó bá mi tí kòkó bá ṣẹlẹ̀ sí gẹ́ọ̀dì ìbá lọ máa kọ statement kan tí. my dear wait ṣé owó lo ò ní ni kí ló fẹ́ fi tọ́jú ẹ̀ tí ò sí lọ́wọ́ wa. Ah no sọ fún mi. káwọn máa bọ́ mi sínú àpẹẹrẹ kó mi máa kó mi máa dààmú yàlùyàlù kákò máa wé ìdí owó jà káwọn oh, lọ máa ṣiṣẹ́ ìjọba oh, tó oh. tọ́jú ẹlòmíì. àmàdà ah, ṣé owó tó o ní presently ṣé o ti ná tán no a ní ṣé o ti ná tán kí ni problem ẹ̀wọ̀ wúma yìí tí o fi lè tiẹ̀ wọ́ pé òkè kí n ná díẹ̀ sí humanity let us be responsible. You are talking from the philanthropic point of view. I'm talking from health point of view. This girl is problem. Uh, my dear, no, no, no, no, no, no, no, no, no. Ìwọ àti mi, a develop a problem at any point in time. Owó no, la no ná láti take care of her. And in as much as we have it, mi ori rí nǹkan tó burú láti ní pé kọ́mọ yìí padà That's my own point. so let her come back. You know what? Yes. I'm not having this discussion again. I've said my mind and that's period. She's not coming back. Ẹ lè wá fi tiyín kó bá mi wà táwọn more? I've told you my mind. Yes. Uh-uh. Rose. Good morning, bro. Breakfast ready o. Mi ò jẹun. Uh-uh. Ẹ ṣe ní jẹ breakfast lọ́bi iṣẹ́. Mi lọ́bi iṣẹ́. Uh-uh. Why? Ohun tí gba títí fẹ́ bá padà sínú ilé yìí.

sí mi ẹ dá mi lóhùn ni mọ́mí. ó ní páwọn ò jẹun pé àwọn ò dẹ̀ lọ síbi iṣẹ́ náà. ó ń ṣeré ni ìwọ ló lè bá sọ bẹ́ẹ̀ kò lè bẹ́ẹ̀ mi sọ. mọ́mí mi ò rí bóyá ó ṣeré o mú kọ́lẹ̀kùn wọn dáhùn then mo tẹ̀ ní kọ́ wá jẹun náà the same thing and wọ́n sọ pé táwọn bá ti rí fẹ́ àwọn òbí jẹun. Ah, ah. kí ló rọ̀lù today is wednesday not weekend wọ́n ṣe máa lóun ọlọ́bìṣẹ́. wọn ò bí pọ̀ ní baba ńlá baba kú ẹ̀dá kó bá mi sọ bẹ́ẹ̀ ìwọ ló lè má bá sọ gbogbo yẹn. bó ni mo mọ̀ tó gbà. ẹ dúnà níbo gbọ̀ngàn ló dágbére fún ọ̀pọ̀ òun lọ. wọn ò sọ anything fún mi èmi jáde náà ni mo dé ni mo bá wọn lé and mi mọ. kò sọ anything for me? No, sọ anything for me? i don't have any idea. i don't have any idea either Me, mọ bí tó gbà lọ ìwọ náà láìdí à ẹ̀yin méjèèjì ò láìdí àbí tí ọmọ tèmi lọ. ẹ ẹ ṣe bí ṣé bó mo ṣe dàgbà tó yẹn ṣé màá máa wọ́ọ̀dì ẹ̀ kó máa sọ bí tó máa lọ fún mi báyìí. bó dáàdì mọ́mì ni ó máa sọ bí tó máa lọ fún ẹ̀kọ́ kan ló máa sọ fún mi. ṣé ṣó gbádùn mo ló sọ bí tó ń lọ fún mi ó jẹ́ sọ pé mọ́mì ló sọ fún má kó bá mi o. it's okay kò sọ wàhálà honestly Timileyin, where are you coming from? Ha, Hey, gbà mí. Ọmọ meet you, Timmy. o. Timi. Ọmọ mi ti yó. Ẹ gbà Hmm. Hmm. Hmm. hmm sí me. Um, I want you to know one thing. I am your father and I love you so much. So please open up to me. I'm going to bá wà ń bẹ̀ jẹ́ kí n mọ̀. Kí ni gbogbo pàlàpàlà tó ń ṣẹlẹ̀ What really happened? I don't understand what you're saying. Kí ló ṣẹlẹ̀? mo mọ̀ ẹ́ nà ó tì mí mo mọ̀ pé nígbà kan o máa ń sòkara ẹ̀ sínú ọtí mi o máa ń mà mú para o máa ń ṣe anyhow but later asoma ọlọ́run gbàkóso you stopped but surprisingly kí ló dé tí ajá ẹ̀ tún wá padà sínú ìbí ẹ̀ ẹ́ eh, kí ló wá dé tó tún jẹ́ pé o tún wá padà sídìí ọtí tó tún bẹ̀rẹ̀ ohun tí ó ń bà wá nú jẹ́ tẹ́lẹ̀ tó fi dùn wá nú tó tún wá fẹ́ máa bà wá nú jẹ́ báyìí. but wait dad let me ask a question. Yeah. was I really a mess last night. oh. Ah. man you messed up. Uh, so don't pretend like you don't know what's happening daddy. Timmy, I don't. No, okay, if you don't, then I'll make you know. I want okay. Tife back in this house. And that's it. Kí ló ṣẹlẹ̀ náà until she's back to this house, that's when things will go back to normal. <sighs> Kí ló ṣẹlẹ̀ now? A lè ràn ọmọ yìí lọ́wọ́ náà. She needs our help. Ah, ah, we are the only people who can actually, I mean, stand for her right now. Kí ló táwọn a lè ràn I want her back in this house and that's it. See me. your mom brought this girl into this house as a maid òun náà ló ní right láti sọ pé òun ò fẹ́ mọ́ at any point in time pé ó wá ní òun ò fẹ́ mọ́ ṣé nǹkan bíi wà ń bẹ̀ láàrin ìwà àti tìfẹ́yìn ni talk to me i am your father confide in me tí nǹkan bá wà ń bẹ̀ kí n lè sí ti mọ́ mi ẹ̀ dáhùn pé wẹ́ẹ̀ nǹkan kan wà láàrin tìfẹ́ àti tìmí o i mean let me know. Boy, dad am i scared of you. Are you going to beat me? No, because I didn't train you to be scared of me. So, I'm just being humane here. I mean, ẹlẹ́ran ara ni gbogbo now. Tifa needs to come back into this house so that we can take proper care of this girl. But until then, things are going to remain this way or maybe even worse. nítorí tìfẹ́ àbí nítorí pé kò sílé ló ṣe lè wá resume office láti jẹ́ ká bẹ̀rẹ̀ process of you taking over from me. Huh? On that, Dad, yeah. you're very correct. Good. And I will not resume at work until T is back to this house. irú wàhálà àwọn ọmọ ẹ kò fẹ́ kó bá mi ní ṣá báwo ni brother ṣe ń ṣe báyìí. mo gbé kọ́ọ̀lù yín náà. Um, alfa ẹ dúró ẹ má sọ fún mi pé ẹ tí ì rí bá sọ̀rọ̀ ọ ṣe ẹ rí bá sọ̀rọ̀ àbí kò gbé kọ́. dáadé wọn gbé kọ́. ṣùgbọ́n pé nǹkan tí mò ń sọ fún mọ́mí nǹkan tí mò ń sọ fún mọ́mí ẹ nìyí pé kó jẹ́ kí ti fẹ́ padà sínú ilé yìí èmi ò mọ nǹkan tó ná láti wait èló ló fẹ́ ná láti tọ́jú ọmọ yìí ṣé síkú sẹ́ẹ̀lì àrùn ni kì í ṣàrùn. it's going to cost us a lot i know what i'm saying ó dá tó mọ yẹn bá padà wọnú ilé yìí sìn and then she relapses because ó máa ń relapse gan tí ò dẹ̀ nílé ṣiṣẹ́ ta gbé fún kí wọ́n láǹfààní ẹ̀ nínú ilé tèmi yé mi now i know so, what i'm saying. so you cannot do anything for humanity's sake. Ah, ah! sori oh. ohun tó máa ń sọ rèé o gbogbo nǹkan tí mọ́mí ẹ máa ń sọ all the time ni. Eh? anyway kò sí problem no kò sí wàhálà ṣòrí tẹ́ fẹ́ jẹ́ kó mọ̀ ní pé nǹkan kò gbọ́dọ̀ ṣe ọmọ mi tí anything bad bá ṣẹlẹ̀ sí Timi wá fi ẹnu fẹ́ra bí abẹ́bẹ́ is a promise from me to you. nothing bad will happen to my own child lágbára ọlọ́run ṣé mi ṣó ṣó ṣó ṣó ti rí ṣó ti rí lójúrojú téyẹ̀gbọ́n ẹ̀ ń dá sílẹ̀ fún mi ṣé lè yé dá báyìí. ẹ wá bínú mú mi bọ́ inú ẹ̀ ṣe pọ̀ nǹkan tẹ̀yìn náà ṣe ó kù díẹ̀ káàtó. wo ah, ẹ fi mílẹ̀ jàre ẹ ṣàfẹ́ kó bá mi nulẹ̀ gbogbo yín fẹ́ kó bá mi àbí. inú àbínú. nígbà tó ti gbé kọ́ mi gan bọ́ọ̀lù ìfẹ́ gbé tó kele. hello òkèlè yóò ti sáré miss mi nìyẹn ni tó bá jẹ́ tówó tí mo promise ẹ ni màá yìí fún ọ ṣùgbọ́n. ẹ̀lú ẹ̀lú ẹ̀lú bọ́dá mi ọ̀pọ̀dá mi kí ló tẹ̀ ń ṣe báyìí dádì pé yẹn ẹ̀gbẹ́ kọ̀ èmi náà pé yẹn ẹ̀gbẹ́ kọ̀ mummy pé yẹn náà ẹ̀gbẹ́ kọ̀ tẹ́bà ti ẹ̀gbẹ́ tẹ anybody ó yẹ kẹ́ lè gbé ti tèmi náà. Ah, I swear down táyé mo mọ̀ pé ìwọ ló ń sọ̀rọ̀ ni I'm not going to pick the call. Uh-uh. Madam, kí lẹ mean? Ah, kí kill ló ṣẹlẹ̀? Ẹ ẹ ti ẹ dúró náà, ibo lẹ wà? Gbàgbé pa àfi Where I am, I am safe and that's all that matters. Eh, John, now ẹ ti ẹ sọ bí tẹ́ wà fún mi, You know what, it's late. Yeah? Màá text ẹ láàárọ̀ All right. thank you so much. Madam, kò wá ṣe wíkì pé yín lọ́la kẹ́ má gbé kọ́ọ̀lù ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Promise, good night. Thank God. Okele. Okele. Uh, Riri. Yes, bro. Um, Máyì kí n parọ́ tán. Mi ò ní padà wálé tí ti fẹ́ ò bá padà sílẹ̀ o. Bọ̀bọ̀dá mi, kí ló wà láàrin ẹ̀yin àti Tifẹ́ gan-an tó fi jẹ́ pé tí Tifẹ́ ò bá padà sílé, ẹ̀yin náà ẹ̀yin wálé. Why? Kiloshele? Because she's not part of our family. Yes. She is a freaking part of our family. Àtijọ́ tí mọ́mì tí mo wá sínú ilé wa nígbà kan máa ṣe help wa. Àtijọ́ yẹn ni èmi ti bẹ̀rẹ̀ sí rí family. Àtìgbà tí mọ́mì sì ti introduce her that oh mate Tife she is a nice girl. For mommy to say with her own mouth that this girl is a nice girl àtijọ́ ni mo ti rí as ẹbí wa. see my friend. Èyí tí tó ṣe bọ́ọ̀dì ẹ̀ ṣàyà ṣẹ̀yìn tó mọ yọ ẹ̀sìn. See the way she's looking, look at that. She is a beautiful girl. But she didn't need to do all that now. Really? Ah, mommy, a whole lot of people, One man lose self-confidence wọn tí ara wọn bá dà. After surgery, I mean, they gain their confidence nǹkan tó jẹ́ kí lómi yìí máa rọ́ni sí depression at the end of the day nìyẹn. ìyẹn nílùú òyìnbó ní níbí báyìí. African women are voluptuous. ẹ kí jọ kọ́ náà. ṣe é dé. these things brings about self-confidence that's the thing. kò sí self-confidence kankan nínú ẹ̀ I don't like it. yes. that reminds me pé ṣe. my bad èmi ni mi ò introduce you to that okay. that's our new maid Tife Tife my first one I was telling you about. kẹ́mi tí mi That's Good afternoon, sir. Yeah, good afternoon. But mommy, how about your former help? She had suck on. Ah, Mama Ope? Yeah. No, I did suck her. Ọmọ mama, So okay. she went to Cyprus to take care of her daughter. Oh. I see. Anyway, you're going to like Tifetu. She's a very good girl. She's homely, she's humble, she's gentle, and she's hardworking. Anything you need, you just ask her. Feel free. And i she'll do it for you. Yeah. Nice mm -hmm. to meet you. Thank you, sir. Yep. Thanks. Appreciate it, Thanks. Yes, You can go back. Okay. You don't care, oh. mom? I want money to come off. Oh. Mm. Mom, Ebo, Ebo, but I'm sure. Mo lè sanwó surgery yẹn. Eh? Yeah. Amy. Yeah, yeah. O máa ṣe bàbá ilé mi jáde ní. Ẹ ẹ̀yin ṣáà You even stand less high compared to what tó yẹ pé wọ́n ti di ọmọ tán ti ń you know what cities wọ́n would do. Àmọ́ ni pé ẹ travel. Tẹ́ bá wọn fi a dé. they're just gonna show up with that hourglass ah Hourglass shit. Damn, Popsy Matsu ain't been here, man. I'm <laughs> telling you. Emiko is not for me. Just allow me be. Dad, Ekaro. How are you? Very well. Timmy. Yes, Dad. Timmy, what's this? So early in the morning? Dad. kí ni gbogbo eléyìí tó ń ṣe yìí ṣé bí èmi pẹ̀lú ẹ ṣe sọ lálẹ́ àná pé we are resuming at the office together. and I told you that I do not want to work in your organization. really. yeah. ah oh okay sọ fún mi níbo ló wá ti fẹ́ máa ṣiṣẹ́ o so that kò lè máa ráyè mu ọtí ẹ láràárọ̀ àbí ìtúlẹ̀ ló ṣe wá láti lóyìnbó. hell no dad. then what. no ẹ wo. I know what I want for myself, and I will. I'll get a place to work when the time is right. Don't worry. What okay. time? What time exactly, Timileyin? Kí ni túmọ̀ gbogbo eléyìí? Can you go eléyìí now? Daddy, have a good day at work. Talk to him. Good day. Bye bye, darling. see me. I don't like this. Your father loves you. Mm. We love you. And I love you too. <sighs> Honestly, this is a very big opportunity for you. Mm. And you're in the best position to step into your father's shoes. look at it from this point of view Oh, ni máa gbé certificate ẹ káàkiri kó máa sọ pé òun wáṣẹ́ your father already has a company all you need to do is step into his shoes and take his place this is a big opportunity for you don't lose it. mọ̀mí mọ̀mí mo mọ nǹkan tí mo fẹ́ fúnra mi and I will do it when the time is right, okay? Son. Mom. Oh, mọ nǹkan tó fẹ́ fúnra So you think? You are absolutely clueless as far as I'm concerned. I mo ti gbọ́. But you know what, mommy? It's way too early for this. Please. Really? But it is not too early for this, right? Mom, <laughs> please. <laughs> Big. And don't get silly with me, young man. What is this? You want a drink too? I love you. ti fẹ́ oh sorry ẹ má being sorry. i'm sorry ẹ má bínú. no you don't have to be sorry uh, it's fine. Uh, mo notice pé o like ma ka novels gan. bẹ́ẹ̀ni sir that's oh. my hobby. that's your hobby. yeah. wow. o lọ school. bẹ́ẹ̀ni two hundred level mo ti drop out ìgbà tí mọ́mí mi ṣaláìsí. wow how about your dad. He died many years before my mom. I am really sorry about that. Thank you. And um, may their souls keep resting in peace. Amen. And so, can we be friends? I mean, like, I'd like to be your friend, if you don't mind. Um, but promise me, Momara, Urishimishin novels. Since you love to read novels, Um, máa kà á or I must summarize it for me. You know what? The secret is Latile. Mo máa ń ka novels gan, but hey, um, iṣẹ́ gbogbo ẹ̀ ó ti jẹ́ kí too lazy. So I haven't said that. You will read, you'll summarize to me, and um, yeah. Okay, thank you. Oh. I really appreciate that. Okay, you know what? Um, mo máa bẹ̀rẹ̀ lẹ́yìn. Mo máa ra kan fún ẹ lẹ́yìn. What kind you like? adventurous novels, right? Yes. Okay, I'll, I'll get you one today. Hmm? Thank you so okay. much. My appreciation. Yeah, I'm out. Thank you. Um, uh, Aga? Yeah? Ẹ uh, jọ̀ọ́ má bínú sir. Mo fẹ́ bá yín Come on. I mean, we're friends already. Oh yeah, mom. Aga, <sighs> um, nǹkan tí mo fẹ́ bá yín sọ ni pé mo fẹ́ kẹ́ gbọ́rọ̀ sí àwọn òbí yín lẹ́nu. Um, fẹ́ kẹ́ dùn wọ́n because your parents are not happy with the way you're living your life. I just wish um, you can take up your daddy business and be a responsible man. Will you shut your trap? Are you normal? I, I'm sorry, sir. Like, are you okay? I'm sorry, I'm not being... Oh! nítorí pé mo sọ fún since we can be friends so that gave you the effrontery. no no to talk to me to advise me on how to live my life. Emma, really Emma, Emma, I'm, I'm sorry I'm sorry sir I'm sorry sir. You're not. You're sick upstairs. I'm sorry. What do you know about being responsible? What do you know? You know what? Get out of my sight. I, I'm happy. Now! Get out of my sight! Ah! I'm sorry. No nuisance, you know. Really? Ah, no, I acquit. Okay. Now you see what I'm talking about. The thought might change you know just came overnight wọ́n rò bí i áńgẹ́lì kan sọ̀kalẹ̀ látọ̀run tó wá touch heart mi so that I could change it was this girl who made it happen despite the fact pé mo pariwo mo mo ṣe and all that she still found a way to keep coming back and reminding me speaking sense into my head that èmi ni olórí ilé kí orí kó má pa padà wá dìídì. I need to be a responsible man so that I can make my parents happy, so that you can be proud of me, so that I can be proud of myself. But if I were something, I didn't know either. Eh, so for me. Well, you wouldn't have known. See, see let me tell you one thing. Girl, she's an angel. She's, she's an heaven sent to her family. Because you Banshee, the normal life Zimo live telling him I feel okay, I should continue living. But she made me realize myself Mommy should be worshiping this girl, But let me not use the word worship. Maybe mommy should be taking oh, Ayaki Kenny, not condemning her. I mean, is it a fault that she's a sickle seller? No. Babes, that's her fate. And she has to live with it. The only thing that we need to give to her is to show her love, support, and unending affection. So that at the end of the day, Omo, I don't know. We are the next people to rear family we should treat her as one. We should bring back to the house and together let's take care of her to ensure that she doesn't live her life thinking that she's going to die someday. I understand. Okay, bro. Okay. Um, bro, but ṣé títí fẹ́ bá ti padà wálé, ṣé ẹ̀yin náà máa padà wá sílé? Of course, this girl needs help. Good. Okay, I promise you. Tí fẹ́ máa padà but any láti jẹ́ ká Ah. Easier said than done. I mean, the same thing Daddy said. Uh, don't worry. Um, I promise you, I'll speak to your mom. Um, she will bring the lady back into the house. Did he? Oh, bro, I'm your younger sister and I'm the only girl. You mm. should trust me. Hey, hey, I should trust you. Anyways, get Tife back, then I'll be back to the house. You want me to drop you off? Anyway, so we want to see her pẹ́pẹ́ tó títí you're having, you crisis again. My leg! Yes. I, I think we need to. Shotiri, ara nǹkan tí mò ń sọ fún Is this all what we will be going through? Mommy, this is not the time to complain. Let's help her. Please, let's help the poor girl. Ẹ jẹ́ àtẹ̀kọ́. ẹ́ eh? kò síyàn bí. ìpele. sọ kí ni mo kí ni mo wà. because of the dancing o ti kò lè ṣe so i'm ready to dance mommy don't be like this now please please. bàbá mi bàbá mi doing this. níbo. oh my god. Oh. positive lélẹ̀ náà. exactly ma o ti lóyún. o ti o ti lóyún. ó lóyún. ẹ how many months. kí ló kàn wọ́n pẹ̀lú how many months wọ́n lọ́mọ tó ní sickle cell lóyún òun béèrè how many months. mom i just want to know. please kí ló ṣẹlẹ̀. ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni nǹkan tẹ́ fi gbé ọmọ yẹn wá síbí báyìí nǹkan míì láàrin so now tẹ́tí bèrè sí pé how many weeks lóyún ẹ̀ àìtí lè sọ fún yín báyìí except tàbá ẹ̀ṣẹ̀ run scan fún un then I will now get back to you. mo ríre ẹ dúró ná ṣé wọ́n ní ọmọ yìí mọ́ mi ni ṣé wọ́n ní kọ́mọ yìí wá sọ fámìlì mi di ẹ̀dùn arìnlẹ̀ ni àbí kí ni gbogbo eléyìí ẹni tó ní sickle cell ó tún wá ti lóyún ṣé màá wá máa tọ́jú ìyá màá tún wá máa tọ́jú oyún ni. ó tiẹ̀ ti dà bẹ́ẹ̀ can you see now that she cannot follow me back home ṣó ti rí pé kò lè gbé nínú ilé wa ṣó ti rí bẹ́ẹ̀ yẹn sìn because I don't want any eh, problem. Ẹyẹ ṣe ṣe ẹyẹ ẹran scan yẹn. Kí ló pẹ́ pẹ̀lú kó run ní scan now? What is your business? Mo sọ pé Like when you lé me, you kó run ní scan. We need to be sure mom. We need to be sure. Ẹ by me. Ewu wa ti ẹ. E. Why me? Why don't jẹ́ pé go nǹkan tí ò dá láyé mi ló máa why tèmi me àyànmọ́ tí ò dá? Kí ni mo ṣe fọ̀rọ̀? Ti ó mà nífẹ̀ẹ́ ara tó ń ṣe kọ́ o tí ọba sáré kó má tẹ tẹni náà bá ti tẹ eré kó má kú ni kó padà máa sá kó ní tó yìí wọ́n fẹ́ ṣe rẹ̀ léṣe torí ọlọ́run ṣòro jẹ́ kí mi sọ fún ẹ ẹni tó bá kú sójú ogun kì í lè ròyìn ogun you have to be strong for yourself and for us nǹkan tí mi náà ti ń bá sọ̀kẹ́ tó dé nìyẹn hm? mo sọ fún pé kó sọ ẹni tó fún lóyún sódà máa mọ nǹkan tá a máa ṣe. owó ṣọwá ọ̀rọ̀ ló délẹ̀ owó rẹ̀ bó tiẹ̀ jẹ́ pẹ́ ni tó fún lóyún kò gbóyún dún. aṣá àti ẹ̀ àmọ́ ìwọ ta lẹni tó fún lóyún. èmi ni mo fún lóyún. What? Timley. I don't get it. How do you mean? Don't Both of you are not on the simplest route. What? What happened? What transpired? How will you Actually. Oh, hello. èmi náà lè ṣe owó nǹkan báyìí fún ẹ ó tì mí ó mọ̀ tẹ́ mo bí mo ṣe wọnú ilé wá yìí ló mi. bóyá ikú tẹ ṣòdà ẹ kò fọwọ́ gbọ́dọ̀ fi omi jẹ ni. <laughs> Oh, you did already. You fẹ́ kí lè kó wà láàrin mi àti mi ò fẹ́ I mean I'm not proud of what I did and I am deeply sorry jẹ́ kí n send some money to your account I wouldn't mind uh, ah, and ah, couple with the fact that kò anybody to marry, rí ẹni tó ti bàlágà àbí tiẹ̀ báyìí tí ó máa zùmọ̀ pé ó I am highly shocked that you still living mo dẹ̀ mọ̀ the way she lose virginity, she put And I swear by everything, Omumi know, not into any more shame bear. I never sees my heart that I am sorry. Please. náà the only time tí mo pe bọ̀dá mi báyìí tí mo ní ẹ máa bọ̀ lé ó ní tí gẹ̀ẹ́ yóò bá wọlé páwọn ò ní wá síbí èmi ò mọ̀ pé ní nǹkan ah strange. you've really, disappointed. You've broken my heart. What were you thinking? A sickle cell patient. ¿no? wà kọjá kí ni gbogbo eléyìí náà. mọ́mì mọ́mì àṣebí ni bọ̀dá mi. títí dalẹ̀ kan mo mọ̀ payọ̀ ń bọ̀ lówùrọ̀. Tife Tife don't do this now Tife Tife Tife you know what Tife I love you I love you Tife. Tife, Tife, Tife, you know what, Tife, I still love you, man. Tife, Tife, okay. Guess what? Look around, look around, Tife, Tife. Wow. And that was how God spared my life through my husband, who's too strong by me, who makes sure I escaped through. I'm a mother of two boys and I'm a yeah. registered nurse. Yes, I'm a sickle cell, but I'm not a ghost. Though I may fight several battles, I do not give up. My blood is what makes me special. I'm yeah. not a weak vessel. Wow. So, truth be told, uh, however you lay your foundation, so would you probably lie on it tomorrow. Um, gbogbo nǹkan tí a bá fi ọjọ́ ìní fi ṣe tá a bá ensure pé a told the right part. a máa rí èsì ẹ̀ tó bá dọ́là. Um, the journey between myself and my wife has been a very tedious one but then uh, we fought it through isn't it? Yes, darling. Yeah, we did. Um, nítorí gbogbo nǹkan tí èmi àti ìyàwó mi ti àti go through. Um, Our deciding to set a day. Kia set up a foundation, a non-governmental organization. Um, that's, of course, you. You, you, you, you, you are part of. Um, nígbà tí a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ a sọ wípé kí a um, sponsoring three sickle sellers nìyẹn àmọ́ mo wá fẹ́ fi dá wa lójú ní pé omi tuntun ti mú ẹja tuntun ti wọnú ẹ̀ àti ọ̀pẹ láti sponsoring three sickle sellers every year to ten sickle sellers sponsorship. Everything is possible you can think it, have it. Um, nítorí ìdí èyí kò ń ṣe mímọ̀ ṣe tiwa nítorí Ọlọ́run àmọ́ Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ wá kí ó wá prefer solution to the ongoing problem on ground ó ti fún wa ní knowledge the wisdom tí a máa fi lè sọ pé ah a fẹ́ ṣe báyìí a fẹ́ ṣe báyìí. The reason why we're doing this, which you all know already, is because we want to also help the community of the sickle sellers in the country. be allowed to return, maybe we would shoot better Tabaria wants to ó máa sponsor or tó my partner Belua. that's my sponsor this very particular project. But however, I'll say thank you to every one of you for being on this stream with us. Um, before I go further, ṣé o any anybody tó fẹ́ sọ anything àwọn tó fẹ́ béèrè question kankan. Um, èmi nìkan tí mo fẹ́ sọ sá ṣe rí um, ìgbà tí èmi àti ìyàwó mi màmá rè ṣọ́ọ̀ṣì láti pàdé pásítọ̀ dẹ́ni láti jẹ́ kó máa yẹ wá ní pé àwa méjì àwa compatible like a lè fẹ́ra wa so ìgbà tí pastor dẹ́ ti sọ yẹn mi ti rí ni pé kò nídìí kí n take any step further na mo dẹ̀ ah, so mi mọ bí eléyìí ṣe fẹ́ me understand. There is difference between religious compatibility and medical compatibility. Yeah. So um, in this case, I think you should go for a medical checkup to know your mm. genotype and your wife's genotype. And for um, every other young ladies out there, I will advise you to know your genotype first before committing into any relationship. It's very, very vital. So thank you for that. Yeah. sorry, sorry, ma'am. <laughs> èmi ò rí lè ní ìbéèrè kankan náà lọ títí o àmọ́ àdúrà tèmi òun ni pé kí iléeṣẹ́ ìkó máa dàgbà sí i esma ó kọ̀ jẹ́ pé mi ò lè sọ pé kì mi ni láì ti jẹ́ pé gbogbo àdúrà tí mò ń gbà òun ni pé tọ́lọ́run bá ń ṣe bá ṣe ń fẹ́ nílé iṣẹ́ wa yìí a máa ṣe ju mẹ́wàá lọ sá ẹjọ ṣé ó pọ̀ jù tá a bá ṣe bíi twenty twenty five sí kò celebration. oh god. <laughs> Uh, bí o ṣe rò làwa rò ẹ kí kí wá fi àṣẹ sí. so um, they say humans are said to be responsible as they are given a due autonomy to effective responsibilities that is how they will carry it out vividly or effectively you are responsible on this course. So are you, so are you, so are you. So, to any other person, to make any other contribution, I like to hear. Yes, in addition, I want us to know that in every disability, there's an ability. And if you can dream it, you can achieve, achieve it. it. That's it. ọwọ́ ìpẹ́ ń ṣàlejò ẹ̀jẹ̀ ajá kánkànkàn bíi ewé kánkàn ẹ̀jẹ̀ amúṣẹ́ṣe ah, kété lórúkọ àpáyé oríṣìkìtì mọ́ lórúkọ àpéṣù ọ̀dàrà. ọ̀rọ̀ ìyá aláàdì tó fẹ́ dọ́wọ́ lé yìí ìbàdàn kò cháwọ́. ọjọ́ méjì péré ló kò fẹ́ lórí ilé aláyé wá. <laughs> hello ẹjọ there is a fire on the mountain iná ti ń jó gidi lórí kókó báyìí. pélékun bá pé ikú ikú àjẹ́ olóró bá pororo àṣìdáhùn. ìbàdàn kò kúrò mi báyìí tó bá fẹ́ fi kú ṣèfàjẹ́. bàbá mi kò ṣe drop your gun. ìfàṣe ní sayọ sọrún ọ̀ràn sọ̀bọ̀rọ̀ ní tọ́ máa òde bíi ìjà ó ṣubú yẹ̀kẹ́ lọ́mọ mákindé. ọmọ highway has returned wàhálà ti wà wàhálà. èmi tó ń wá rè o ọmọ highway. ilé ìwọ ń dẹ páńpẹ́ o fẹ́ mẹ́rin so. lẹ́ẹ̀ pọ́pọ́sì yí àdá kẹ́rẹ́ mẹ́dọ̀. bẹ́ẹ̀ni ẹ sàn mọ ẹsẹ̀ wàá mọ̀ pé gbé rẹ fẹnu kan yọ ni ó ṣe tán tó fẹ́ kú. pípa àrùn yẹn ṣe lọ ta ló fẹ́ ṣe ní kí n jọ báyìí. quiet rèé fọkàn rẹ balẹ̀ mọ̀ ń bọ̀ àbọ̀ ọ̀nà ilé. àlùjọ ní ìbẹ̀rù tó ń dẹ́rù bàrà ta. ọmọ highway has returned. How many dey here? thief no sure everybody people dey come see thief una go there for this place They tell me me i go think say i dey sell market meanwhile una go dey you first. The people una out to come sell nkwaya. you see i said it he will thief onye ship people come here just stay there you want you want to do you want to do you want me to run mba stay there ask him people onye ship people onye ship una go finish i say una be mama hey eh, mama ejima eh, eh, no keep us. how they go now. i dey i dey. where that uh, new girl Where makes sense Where dey do normal. that one. oh you mean my toto tó fún mi. That's the way you first call. You get meaning for my language o. Eh, oh. Am I? I know. I know. And the, na, the short form of tó fún mi be toto. To. Toto. That one no dey fit still responsible. Very very. Guy. Responsible. He get sense. The trainer well. Mm-hmm. Toto enjoy eh, tó fún mi. Tó sense. mi. It makes mm. sense. Eh. Where she dey now? Um, ah, she suppose dey somewhere around there. Um, no be say I too know the girl like that. Eh. I just help am because of her condition. This should be say she no fit dey useful to me. She just get belle. If na like all the people never get belle, I will just dey I will just dey help am. I no understand. As I go just dey cane am. Na my own toto you wan dey do this thing. No be your own o. The oh. girl to fun mi na maybe baby, baby, wait, wait. What's it be all this ah, that girl, you just, you just clean, sit down. Ah, that girl goes, I'll be called, eh? Come on, work for you. Nah, you no go fit to do that one with my own toto, with no, my own tofu me. Tofu me go collect. How many jima wàhálà don dey? Wàhálà don dey o. Um, um, ọ̀kadà ẹ̀ eh. no car eh. trailer ẹ̀ mọ́tò eh. mọ́tò ẹ̀ <laughs> tó fún mi o. wetin do my toto. ẹ jẹ́ tó fún ah, mọ́tò mọ́tò kọjá mi ẹ̀rọ tó. hospital hospital hospital. fẹ́ẹ́ lọ.